sọ̀rọ̀ fún kẹ̀kẹ́ o. ẹ̀mẹ́jọ jẹ́ pé nígbà tí inú wa bá ń dùn nígbà wo bá máa wá rí náà fún un. nígbà tí inú wa bá ń dùn nílẹ̀ Yorùbá ẹ̀ rìsáàjì kékeré tèmi ṣe nínú societal ills tó wà especially among the Yorùbá Muslims òun ni pé nígbà tí inú wa bá dùn làwọn ẹ̀rí ọlọ́run ìgbà tí yóò bọ́ sí ẹrú ọlọ́run tí ó ṣe jẹ́jẹ́ ọlọ́run náà bá sí àwọn ọ̀dọ́ kan. bàbá wà lóde ìyàwó wà lóde àǹsílé wà lóde ìṣẹ́wọ̀n lásìkò. Imam Dr. Abdulwahab mo ti wà níbi ìyàwó kan rí ní dákọ̀ nílẹ̀ nílẹ̀ Yorùbá wà lọ́wọ́ àdínà ọmọ gẹ́gẹ́ bí màá ṣe náà ẹ̀ bì ní àbẹ́kẹ́ bá a mọ̀ ìmáàmù ti ń kọ̀ǹdọ́kì nìka nígbà tásìkò òun tó àbúrò wa kan lọ́nà fẹ́yàwó mẹ́la wá sí lọ òjòrí báwa kan ń yọ ọ̀sẹ̀ pé àbúrò lọ kí n wò torí wọn ò pílánì ẹ báwọn ó sọ́ọ̀bù ìdí wọn ṣe yìí wọn ń bá tí wọn lọ ní. nígbà tó tún wá rí ipò tó lè dákẹ́ níbi tó ti rìn sí dé wàláì kíní ń gbé lórí ma ẹ̀dá kan ẹ̀yà á ẹ̀yà àfa alájùlọ rẹ̀ á ṣe zúrù fúnra ni o kò kọ́kọ́ sí wọn àsìkò lónìí náà. o. àwọn ọ̀dà lóhùn o àmọ́ wọn àtàwọn èèyàn ẹni tí wọ́n sínú alọ́ kírun abáwọn ń bẹ̀ tó ń bá sáà ní tí wọ́n lọ ní wọ́n ṣe nìkan áwù wọ́n sì bẹ́ẹ̀ lọ́nkọ́ náà wọ́n fà lùbáríkà sí i ẹ̀dá kan ìyá àfiyèsí tá a bá ń ṣe ẹ mọ́jọ ọjọ́ gbígbà tí wọ́n bá ń bẹ́ẹ̀ gbàgbà mọ́ wa lọ. náà nígbà táwọn èèyàn máa rántí pé ah, sásìkò wọn ò tí ì tó ọ̀fọ́sẹ̀ báyìí táwọn èèyàn bá ń gbèjà ah, àdàpà ṣé ìgbọ̀nrún tí ẹ̀dàkùnrin ṣe é gbẹ̀rún. níjọ́ náà ọmọ Yorùbá bá ń dún kò ní ọ̀rẹ́sì ọlọ́run kò dáa kò dáa tí jẹ tó gbé kan ní bàbá yóò ti lọ́dọ̀ ti lábújá àwọn burúkú ti ń kárí gbogbo kódò tí wàá lọ ní ilé ìlísẹ̀. wọ́n bá dijọ́ táwọn èèyàn ń ṣèyàwó ìyá ìyàwó gẹ̀ẹ́sì mọ̀ ìyá ìyàwó tẹ mọ̀ ló ní ìjáàbò múra dáadáa àṣà burúkú. bẹ́ẹ̀ bá dé bí wọ́n bá ti ń ṣe òun kí ń ṣèyàwó ọmọ rẹ̀ ní ṣèyàwó yóò fún kan sí àyè ọlọ kọdẹ ní tẹlomi màmá ń dọ̀hún mo ti mo ti mo ti wà embarrass ṣe ń bẹ̀rẹ̀ gba ìyá ìyàwó lọ́dọ̀ àwọn náà nù ẹni tí wọ́n kùn mí jẹ́ dáwọn màmá wọ́n fọ́ọ̀sì àwọn ọmọ tí ń lo ìdáàbò náà ó sì dáàbò lónìí ni ó ní lọ́jọ́ rẹ̀ today is your day èèyàn ó kún ó kún kí ni máa máa máa máa embarrass mi o ọkùn ọ̀tọ̀ ọ̀sẹ̀ gbogbo ẹ̀ orí kẹlẹ̀ orí kẹlẹ̀ wà níbẹ̀. ọlọ́run gbogbo ẹ̀ lóní lọ́dọ̀ rẹ̀ ìka fẹ́lẹ̀ nìkan máa nà lónú sí wa lọ́mọ náà gbàgbé sí wa. àmọ́ ẹ dákun ẹ apply common sense bí n bá mọ̀ pé èmi kí mo dá o ọmọ iṣẹ́ mi ni àbí ọmọ kan tó yẹ kó gbọ́ ọ̀rọ̀ sí mi lẹ́nu ni mo wá mọ̀ pé njọ́ dínú rẹ̀ bá ń dùn bí n bá pé kò ní dáhùn àmọ́jọ́ tí ìbá na ìdùnnú sí ẹsẹ̀kẹsẹ̀ ní bọ́bá jẹ́ bí fura pé mo ṣe báyìí ó ti sáré dìde èwo lè ní ọmọ ẹsẹ̀ as a human being gẹ́gẹ́ bí ọmọ èèyàn ẹ má jẹ́ wa èyí tó wù mí ni kọ́ máa tẹ̀ láṣẹ mi ajẹ́gbẹ́ ẹ̀ẹ́n sẹ́yìn òní ìbànújẹ́ mi a máa ń dẹ̀sí ẹ má abọ́rọ̀ wọn níbẹ̀ ní Yorùbá o inú wa bá ń dùn nígbà wọn ẹ jẹ́ kọ́ orí pé á kó ọ̀nà ìgbà ìdùnnú wọn máa pọ̀ ni ọ̀sẹ́ni ọlọ́run ọba náà fẹ́ràn ká máa ṣe tiẹ̀ bọ́bá wa rí pé nígbà tí inú wa dùn sọ pé ká sọ nígbà ẹ wo bí àwọn èèyàn bá ọ̀rọ̀ dé lónìí wọ́n ọkọ bá wá wà lọ sọlọ tó bá sọ ọdà sọ ẹ wà àtàwọn tẹtẹ lókè àtàwọn olórí àtàwọn ẹlẹmú ẹ bá gbọ́ pé yẹn lákan kú ní ìsìtẹ ẹ bí àwọn ẹ ń ta jèlé kí táwọn yẹn bá ń kí ẹ wà yọ wà wà nínú yọ wà lọ ra ọkàn wà ra jàlè bá wù tó sùn ọba sì ti ṣe yóò dá yóò ta jèlé e. kí làwọn wí ẹ dákun tó tó náà ọba ṣẹlẹ̀ náà la ṣe láǹfààní nígbòkó ọmọ wa tọ́lọ̀ kẹwa Ahmed Al-Amin Adébọ́lá Bámidélé Ìṣọ̀lá gbogbo ẹ̀ lọ́ba súnlẹ̀ mọ́ o gbogbo ọkọ̀ dáadáa dáadáa àmọ́ ẹ dákun àkọ́kọ́ yìí ni ẹsẹ̀ mọ́ wọn la Ahmed Al-Amin ẹ̀kọ́ kan ẹ máa wá kí wọ́n ní Adébọ́lá eh, Bámidélé ìṣọ̀lá kò sí pẹ́pẹ́ tako súnmọ́ ẹ̀dẹ́gbẹ́ sọ̀lá ọ̀sọ́lá. àmì ìtọ́ jẹ́ pílẹ̀ ìyá wa ẹ̀dá kan ẹ máa tẹ̀ máa wọ̀ wọ̀nyí la ìdí wọn mọ̀ pé mùsùlùmí lè lè kókó báyìí lè jẹ́ ahmed kí ló kọ́ ọmọ wa yìí. alamin ahmed alamin ibn salih muhammad jami atunwa ilé ọlọ́run ṣe lọ́mọ alábàárìkà wọn. mo gbọ́ pé màmá náà wà ara wọn bó aisha ọtí ọtí dìde ẹkú oríire màmá ọlọ́run ní sèyí ló fún ìdùnnú yìí o mo ṣe èyí tí ó tí ó pọ̀ jù báyìí lọ àwọn ọmọ náà lọ́wọ́ owó pẹ̀lú ògbó ọlọ́run lójú ẹ̀mí ẹ̀kọ́ máa jẹ́ amẹ́dìyàn àbẹ́sẹ̀lẹ́ mẹ́ta lè kan lọ́gbọ́n ìgbẹ́ àti pẹ̀lú ògbó ọlọ́run kò sí ti báwa náà ti kéré wọ̀nyí ìmọ̀ ọ̀pọ̀ àtàwọn ọ̀rọ̀ gbọ́rọ̀ ẹ̀yin máa supervisor mi my PhD ní Madina máa sọ̀rọ̀ PhD I finished my PhD in two thousand and two ọdún ninety years ago ló sọ̀rọ̀ professor olóko mi ní supervisor mi professor Abdulrasaq ibn Abdulmohsen Al-Badr bàbá àwọn ẹni Sheikh Abdulmohsen Al-Badr fún àwọn àgbà àbá àtòkù lórílẹ̀ lónìí Maka àti Madina. Saad Wakinalaiwa. He was a former vice chancellor of my university. Èti bí tẹ̀ ń lọ ni pé wọ́n máa ọ̀bùsáàfù supervisor mi ń gbà yẹn pé tí wọ́n bá wá kírun ní mọ́ṣáláṣí àdínẹ́bísọ̀ lọ́sọ̀lọ́ wọ́n máa ń jí bàbá kan lórí kẹ̀kẹ́. Bàbá àwọn kọ́yìn mọ́ mọ́ bàbá ọmọ ṣẹ́ka bò mọ́sìn ṣẹ́ka bò mọ́sìn kọ́ mi class ní three hundred level ọmọ àwọn tó wá supervise mi ní PhD ẹ̀wọ̀n àwọn ìdílé dáadáa wọn á padà súnmọ́ wọn jọ ká pàdé mọ́ṣáláṣí àlàyé sọlọ sọlọ wọn ní yàtọ̀ ìgbẹ́ ńlá yín ànínú. kí n bá yín ẹnìkan wá ẹni tó ti mọ tó ti mọ attitude náà ni òní gbé bọ láti ìṣèṣù kan bàbá yìí sọ̀rọ̀ ni ó ti lọ ẹ bá dé ìgboro màdínà nísìnyí àtọ̀kọ́ láti bàbá wọn fáńlá ńlá làwọn náà ó fẹ́ sọ̀rọ̀ gbogbo ńtọ́lọ̀ ń ṣe fún wa láàyè láàyè wọn ò ti grandfather àwọn wa bàbá yẹn ti dàgbà olórin mọ́ bàbá abdulmosin nìkan dàgbà bàbá tó fi wọ́n ga àgbà làwọn gẹ́ ẹjọ́ mo tọ́lá gbọ́ pé ṣé abdulmosin tún ní bàbá láyé ọ̀yẹ́ òun ní supervisor rẹ̀ máa tì wá mọ́sálásí òun òun náà ìyá ẹ̀kọ́ máa ti ahmed alami nìyí náà àṣọ ọ̀rọ̀ ń jẹ́ ọ̀sẹ̀ nìyí lọ́wọ́ ó ṣe bẹ́ẹ̀ fún

ọlọ́sí àwọn sì fẹ́ kárí ra tọ́ra wọn ní tíráàbù padà lọ́la ẹ̀já jọ pàdé bẹ́ẹ̀ ìgbé ọlọ́run láàjọ wa kó ahmed alaminu ẹ̀rá fún ẹ̀sàdúrà fọmọ náà ọlọ́run sọ. صلوا على النبي الكريم اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم adúpẹ́ fún ọlọ́run tí orí ìlú ìjókòó ni à ń jókòó àtọ̀rọ̀ ìkẹ́ àti والسلام bí ọlọ́run ara tí a ní ìwọ mọ́sánmọ̀ ó mọ́ agbọn àwa náà ní ládàá wípé a ṣe láti fún òjíṣẹ́ rẹ̀ abẹ́lọ́run ọba àríkìlá fún ìdílé ìrìnrìn gọ́dà wa àtúnwá tí ọlọ́run fi ilé orí yìí ṣe ọ̀kan gan kí ọlọ́run bá fún jẹ́ kí ọmọ náà ní àlùbáríkà ọlọ́run jẹ́ kí ọmọ náà àti bá ti bá ìgbínlẹ̀ ló ń jẹ́ kí omi ẹ̀ ní àlùbọ́ríkà. alhamdulilayi àti lẹ́yìn rẹ̀ náà ló ń jẹ́ ká tún lè dúpẹ́ ìlú ọ̀hún dúpẹ́ ìlú ká tún lè dúpẹ́ ìlú ìdúpẹ́ ìlú náà ọ̀rọ̀ orí ìdùnnú kọ́lọ̀ ń bá fún kó ti kárí gbogbo àwa tí a bá wọn ṣe àmì náà gbogbo àwa tí a bá wọn ṣe náà àbẹ̀wọ̀n kó dàgbà kó ṣe dáadáa fún ìkọ̀ọ̀kan wọn àbúrò sọ̀rọ̀ kan nísìnyí wọ́n sọ̀rọ̀ wípé ilẹ̀ yorùbá ilẹ̀ yorùbá ó ké ọya làwọ́ wà ó kárí ibẹ̀ náà ní kọ́lọ̀ náà kó sànà ó ti dé bẹ́ẹ̀ ẹ bá wo ìyàwó tí ọ̀gá àgbà ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìfọ́kẹ̀ tí wọ́n ti ń yà bí sẹ́gun lè sọ lórí pé ìyàwó dé òkòwò sí òkòwò kì í ṣe pé mi kan náà ń ṣe àwọn fún ọmọ rẹ̀ níjọ́ kan àpèjì síbẹ̀ báyìí ó dé ní sinmi bàtà nínú ìjọba kó lu ìlú lórí yorùbá ni wọn lọ fẹ ká ìfawúsá sí i ló bá dúró kékeré. yorùbá ló kó rẹ̀ wọ́n nù. ó ní kò kó. sheikh abdulhab ẹ mọ ọ̀rẹ́ mi dr bashir ali ní kano ara wa àgbà bá kano. níjọ́ tí dr bashir ń sọ fún mi pé bọ́sọ̀ eh, aláró kí ni jẹ́ aṣọ́bí <laughs> kí ni mọ̀lẹ́ ti gbọ́. aṣọ́bí. wàláyà aṣọ ẹbí àti ìdílé àwùjọ. ìdílé àwùjọ. bá rí fún kí ọ̀gá mi yí wá lu uh, mọ́ọ̀rù wá ní tọ̀ bá fẹ́ kó ń lo ìlú yìí wá gbé lérí mọ́ọ̀rù. sọ̀rọ̀ wípé àwọn kan sì lọ gbọ́n láwọn kí wọ́n ṣe wọ́n sì jọ pé ìmọ̀ ìwé sì méjì lè lórí níbi tó ti dé kọ́lọ̀ dá àwọn bọ́sà ni tí ọlọ́pàá pààyàn lé tí ẹ sì ń lo ìdáàbò lọ́rù ni àbí ìdáàbò ni àbí ìkọ́bù ni ó fi pọpọlọ ó fi pọpọlọ ìwé ńlá ni lọ́wọ́ ọba ṣe àgbẹ̀ ọlọ́wọ́ ọba àlejò ọlá ilé sí ọlọ́run dáhùn kó ṣe náà ní ọmọ súnà ó jẹ́ kó lè dàgbà lórí súnà ó jẹ́ kó lè ṣe ìgbésí ayé rẹ̀ lórí súnà ọlọ́run dákun jẹ́ kó náà kí ló ṣe àgbàlagbà rẹ̀ lórí súnà tí ó hàn ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ ní ṣètò ọ̀rọ̀ sí ọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀gbẹ́ aago mẹ́rin yìí náà lè máa ń fẹ́ o mọ́sálásí àsúnlẹ̀ òjìnà sí àyẹ̀ òwò ọlọ́kẹ́wọ̀n àmàlà ayé wà ń lẹ́ òrìṣà